Okay. Rice. Ibo lo ti ń bọ̀? School ni. Inú yẹn dẹ̀ yẹn wọ́n gan. Seriously. Ọmọ tó ṣẹlẹ̀, jẹ́ kí n kàn bẹ́ẹ̀ wá àwọn tablet kan tó lè lò so wàá lè jẹ́ kí inú yẹn kó tiẹ̀ fi ẹlẹ́dẹ̀ẹ́ náà ti yẹn ń sìn. Okay. Ah. Ah, ah, ah, Kenny, that is my baby. <laughs> Biwa, oh very good. Ọmọ tó máa ṣẹlẹ̀ ń sìn, máa lọ bẹ wá tí tó gbóná díẹ̀ tí o tiẹ̀ máa lè ti gbogbo àwọn heat tó ń fún ẹ ní problem nínú yẹn heat ní ooru ni òun ló jẹ́ kí mo máa rán àti gbogbo ẹ̀ jáde wá wá right ṣùgbọ́n. jẹ́ kó kàn wọ́n má jẹ́ kó gbóná jù bẹ́ẹ̀ má fi ṣúgà sí. ok o fẹ́ ṣúgà ẹ̀ mẹ́kì nǹkan. Αχ, πολύ. Ο φέσου καφέ με κοινιάτο. Μου μπω, sí kó lè pọ̀ dáadáa ṣe ti yẹ ṣe sugar. so um, dìde bóyá mú mi lẹ́wà dìde máa bọ́ mi Lewa. lẹ́wà lẹ́wà irú oorun wo ló ń sùn yìí. Ah. lẹ́wà tó bá ti máa sùn àwọ̀ lẹ́wà. kí ni mo rí kò lè jẹ́ bẹ́ẹ̀. Morocco. Ayé mi. Yẹ́ Morocco. lẹ́wà lẹ́wà lẹ́wà jọ máa ṣe lẹ́wà lẹ́wà ah mo kí mi dá kí mi kí dá kí mi dá kí mi dá kí mi dá. no no no no no no no no ẹ má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì ah ah ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tẹ́ ẹ̀ ń sọ nàá ẹ ẹ mọ yín pààyàn ẹ wá ń bẹ̀ mí ngbà tó mọ̀ pé òun ò tó yàwó ní kí ló lọ́ ń pe obìnrin fún ẹ wá sọ pé kó lè pààyàn ẹ wo ẹ dákun torí Ọlọ́run ṣe rí Babátúndé tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ tó bá ṣe tèèyàn pípa ni kó lè pa yán a mọ̀ dáadáa mọ̀ fún mẹ́dọ́rẹ̀ ọmọ wa ni èyí tí mo kàn fẹ́ fi dá yín lójú ni wípé àkóbá leléyìí fẹ́ jẹ́ Ọlọ́run ní jẹ́ arógun àkóbá ẹ ní rogun àkóbá kò lè pa yẹn ẹ dákun ẹ ṣàánú wa. bàbá ọkọ mi ẹ wojú mi ṣe rí ọ̀rọ̀ Babátúndé tà ń sọ yìí mi ni mo bí Babátúndé ọmọ mi ni mo mọrú ọmọ tí mo bí jẹ́jẹ́ ló máa ń lọ kò ń tọ̀yàn kò ń ṣoníjàgídíjàgan ọmọ kì í jà kò lè dáàyàn pa ẹjọ́ torí ọlú ẹ ṣàánú mi ẹ wo tìkúnlẹ̀ àbí amọ́mọ́ mi lára ẹjọ́. ọmọ yín ò lè pààyàn àbí ṣùgbọ́n ó lè fún yàn lóyún kó wá ṣẹ́yún fún. ó ń kọ́ ọmọ mi kọ́ ló ṣẹ́yún fún yẹn ọmọ mi kọ́ ló ṣẹ́yún fún ṣe rí ọmọ yín tẹ̀ ń sọ yẹn màá sìn dẹ́wọ̀n. Ah! ó tọrọ mo sọ fún yín read my lips. Ah, ẹ gbà mí ẹ gbà ní ẹ wo ẹ má ẹ má mọ̀ jí ó lọ ẹ má jí ó lọ o mo dára o ẹ gbà mí o. ẹ wo bàbá ó tọ́ ni màmá ń sọ ó tọ̀rọ̀ ni màmá ń sọ ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ wo Túndé tẹ̀ ń wo yẹn ọ̀rẹ́ mi láti kékeré o ọ̀rẹ́ tímọ́tímọ́ my childhood friend ẹ wo Túndé ò lè dá nǹkan kan ṣe túndé ò lè pa á yan ọ̀dàrí ẹ̀fọn túndé ò lè pa kọ́ má ti sọ pé èèyàn ẹjọ́ bàbá ẹ bá bọ̀ nkú sọ̀rọ̀ ẹjọ́ ẹjọ́ ẹ ti ẹ wo ti màmá ẹjọ́. túndé fẹ́ràn ọmọlẹ́wà pọ̀ ìfẹ́ yìí ti pọ̀ ju kó wá pa lọ kò lè ṣe kú pa ẹjọ́ ẹ bá mi bẹ́ẹ̀. <laughs> ẹ wo ẹ mọ làágùn jìnnà èmi ò ní tàn yín o bí ọ̀rọ̀ ṣe rí gan-an ni Bánjí ṣe sọ ọ̀rọ̀ tí akwarapa bá sì sọ òde ọ̀run ló ti wá ẹ wá wò ẹ gbìyànjú o tí a rí bó ṣe wà o tí ọba yé ń kọ́ ya mọ́ yé yín agbẹjọ́rò ni o gbogbo ọ̀nà tó bá sì mọ̀ ni ó lò láti fi rán mọ́ yín lẹ́wọ̀n. agbẹjọ́rò àní ẹ̀ tẹ́ ẹ mọ́ yín nú. Ah! ṣé gbọ́ ṣé ah, gbọ́ ọmọ mi kọ́ ah, bàbá bàbá ilé má fi wá lẹ́nu bàbá já tẹ̀lé wọn olórí ẹbí ẹ má wò mí ràn ẹ má wá bà mí. mama mama mama eh, eh, eh, dadi dadi ẹ jẹ́ àlọ́ kádàrá ni ká gbélé ni àbí sábàbí. Ah, ó dáná o. mú mi ẹ̀jẹ̀ alọ ẹ̀jẹ̀ alọ ẹ̀jẹ̀ alọ ẹ̀jẹ̀ alọ tó lè fọ ẹ̀fọ́ kan balẹ̀ ẹ̀jẹ̀ alọ. kí mo ṣe tani ni mo ṣe ah, ẹ̀jẹ̀ alọ tani ni mo ṣe ta ni mo ah, ṣe ta ni mo ṣe tí ò dárí jì mí. ẹ máa bọ ẹ̀jẹ̀ alọ. kí ni mo ra tí mo sanwó. ṣe wà yín sinmi o mi ò ní rọ́bà dáàbòbò tí mo lè fi protect ara mi so ó better ká stop ṣùgbọ́n thank you my dear thank you. Túndé ó ti mọ̀ pé ó máa wà worried ó wà safe period. ah no no no no mi gbà yín ah mi ò lè ṣe ẹ mi ò lè risk ẹ for anything ah, mo lè ní pé kò lè rí bẹ́ẹ̀ kó dẹ̀ lọ yíwọ́. Túndé mo ní kò sí problem náà ah. kí ló máa ń ṣe ẹ̀nà kí ló ń yíwọ́ ah, ṣé mo kéré jù láti lóyún ni. Ah, ah, after all àwọn ẹbí ẹ ti mọ̀ mí àwọn ẹbí tèmi náà dẹ̀ ti mọ̀ ẹ́ ó dẹ̀ níṣẹ́ tó dáa lọ́wọ́ so kí ni problem ẹ òkè tó wà bí má wọ rí i owó tí kò tó lé ní ó ń bọ̀ wá tó tó dẹ̀ tún máa ṣẹ̀kù ṣe ti gbọ́ kò sí problem. lẹ́wọ̀n mo dúpẹ́ lọ́wọ́ ẹ gbogbo ọ̀rọ̀ tó sọ wù mí lórí fact mo ti rí bó ṣe ní bó jẹ́ kí n sọ àwọn kankan fún mi. ó ṣe máa jẹ́ ká kánjú lá ọbẹ̀ gbóná torí russian tí a bá fi ń lá ọbẹ̀ tó gbóná á bò wá lẹ́nu a máa kábàámọ̀ a tún máa tètè gbò sórí bíbẹ̀ nípa pàdánù ọ̀nà méjì ni a ò tí ì rẹ́dì má jẹ́ ká rẹ́dì yìí. àti rẹ́dì a láti rẹ́dì ṣé ọbẹ̀ gbígbóná jẹ́ kó wa lẹ́nu wound yẹn kò ń ṣe permanent ṣé o ti gbọ́ ó máa heal. are you sure. yeah. oh, understand. jẹ́ kó wa lẹ́nu kò ṣe. lẹ́wàá o máa eh, eh, understand eh. yé o máa ti gorí ẹ̀ lẹ́wàá o gorí ẹ̀ yé lẹ́wàá lẹ́wàá. mo sọ tó mo sọ tó mo sọ sọ sọ mo sọ ṣé bó ló ṣẹlẹ̀ yìí ṣé bó ló ṣẹlẹ̀ lágbára òkà mọ́. ṣọ́dẹ̀ ni ẹ nì wọ́n lọ ń lògùn fọmọ láti fi ṣẹ́yìn níwọ̀n tó yẹ kó gbàtọ́ iléèwé ọmọ lọ kán bẹ wá kán búlálà pẹ̀lú ọsàn wẹ̀wẹ́ kó kó pọ̀ kí àníwèrè máa bọ́ọ̀lẹ̀ wá débi ń sìn wá ń pariwo wá má disturb àwa o mo dà fọ́ọ̀ká. Barry White wọn náà fi bẹ́ẹ̀ náà lọ́gbọ́n kan dayin kan náà lórí ṣé ń tọ́ yẹ kó o sọ fún lọ sọ fún un ṣé ń tọ́ yẹ kó o sọ fún lọ sọ fún un ẹni tán rẹ kọ́ sọ fún pé kọ́ lọ wá alẹ́ tó dáa tó sán àti afatọ̀ kọ́kàn wá béérú díẹ̀ kọ́ dẹ̀ gbé fọmọ kọ́ mọ́ dẹ̀ gbé mu lọ bá tán. ọ́fíìsì ń tàṣà ọ̀la ẹ̀ yára. ok tó bá ti débẹ̀ kó mú ọ̀gbẹ́ni Túndé yẹn kó jáde wá kó wá jáde sáwọn fámìlì. Shut up! Take him away! Ìwé ilé, wọ́n máa ti máa kékeré ti máa gbébọn, àwọn lò ṣe ọmọ. Nonsense. Babatunde Ajíṣafẹ́ kí ni ká wá ṣe. tí kí ni fi ṣe kí ni. mo béèrè kí ni ká wá ṣe ni. kí ni tiẹ̀. Ah, ah, ah, tó bá dìde náà ó gbọ́ pé lórí ìgbéyàwó. wàá di jókòó. kí ló máa ṣe kí ló máa ṣe. stop it are you all mad. jona sori pé o ti ń kọjá yìí rẹ. ẹ ẹ ṣé wàá rí pẹ̀lú nǹkan tó sọ yẹn bàbá ńlá àyà ó máa jẹ wàá dẹ́kun síbí báyìí <laughs> irú ayé tẹ̀mí ń jẹ́ mi ìran bàbá rẹ kò rí irú ẹ̀ jẹ́ of course ó dẹ̀ lè bọ́ to. Mm. Mm. tó Officer. ọ̀fíìsà ẹ jọ torí ọlọ́run ẹ jọ kí ló ń ṣẹlẹ̀ gangan. ìyẹn ni pé nice tó ìkan tó wá tiẹ̀ mọ́lé irọ́ ló pa àmọ́ èmi ò ní lè dáhùn yẹn bíbá wà á débi tó ń lọ kó tó lè dáhùn. hey no disturb me. kà á dáa fún ọ èmi ni má disturb rẹ. ayé bá bẹ́ẹ̀ òní dá. wo má wàá bímọ o má padà wàá bímọ. ìwọ kú sí bí ń gbà yẹn wàá wàá o fẹ́ kọjá mi máa wà ìbọn wà lára mi o ìwọ màá fojú ẹ̀ hàn ìmọ̀ ìwọ ni wàá ṣe kíní kan bíbà. ọ̀yà máa rí nǹkan náà ní tiẹ̀. the mad. àwọn bàbá mad. àwọn olèlè májì àwọn olórí burúkú yìí wọ́n lọ pààyàn sí orí òtẹ́ẹ̀lì mi ṣá. ẹ pààyàn. frustrate mi nígbà tí màá ní kí n fi kò ṣàkárá ẹni ṣe ló kú mi mọ́wọ́. láwọn <laughs> ilé ẹ pariwo àbí ok bẹ́ẹ̀ ṣe wa ẹ̀wọ̀n lẹ́ máa kú sí ẹ̀wọ̀n lẹ́ máa kú sí ọ́fíṣà lọ́wọ́ fàwọn fáwọn ọ́fíṣà sí bẹ́ẹ̀ kẹrẹ gba statement ẹnu wọn. Thank you ọ̀rẹ́ máa kú sí. Jàmẹ́. Ṣé àkọ́tà ẹ̀ bá wá bí nìyẹn ni? Ah, ah, Babatunde. Ah. Ó ti lọ́wọ́ mi lókùlù. Oh, Ìyá Túndé, kí ni gbogbo ìtàn sọ yìí? Ọ̀rọ̀ lùkúlù kọ́ lélẹ́yìí o, nu ojú rẹ nù. Eh. Eh? Kí nǹkan tí ẹ bá bọ̀? Eh, túndé ọ̀hún ò dáa o kí nǹkan tó sọ pé ṣẹlẹ̀ kò sí bá a ṣe bẹ̀ wọ́n tó ṣe ló ń kó ẹ̀kọ́ tá a bá ń bẹ̀ ló fárígá. ó ní dandan àfi. ó lè sọ àbí kí kí ni wọ́n ló ṣẹlẹ̀ wọ́n dandan kí ni. Babátúndé ọ̀rọ̀ ariwo mọ̀kọ́ mọ́mọ́ pẹ́ èmi rẹ̀ lájọ ní ètí ìjódòdó ọ̀rọ̀ báyìí dákun torí Ọlọ́run mo fi ọ jẹ́wọ́ fún mi kí ló ṣẹlẹ̀ gan pàtó ká fi mọ̀ bá ṣe rìn sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ti lé ó ti lé ó ti lé. bàbá ìdígi màámi nígbà téèyàn bá tún gbà mí gbọ́ àwọn òun lè fẹ́ gbà mí gbọ́ mo ti sọ fún yín láìmọye ìgbà mo ní mi ò lè mi ò lè ṣẹ́yìn fọmọbìnrin ẹni tí mo nífẹ̀ẹ́ dọ́kọ̀dọ́kọ̀ ni báwo ni mo ti máa ṣẹ́yìn fún ẹ mo ti sọ fún yín mo ní mi ò lè ṣẹ́yìn fún. ẹ ẹ wo àlọ́ tẹ̀ pààyàn ní stop mi ọ́fíìsà dábọ̀ ẹ̀ padà sí sẹ́ẹ̀ ṣé wọ́n ṣe múdé sí ni ẹ bá ti jẹ̀kọ́ mu padà bẹ́yẹn ẹjọ́. mama tẹ bá mọ̀ pé ṣìnàrọ̀ tẹ fẹ́ bá sọ ẹ lọ rí DPO wọ́n á ṣàlàyé fún yín. ẹ wò bí màmí Babátúndé iṣẹ́ tí wọ́n ní wọ́n ṣe yẹn. ìṣó ọ̀ọ́dẹ́gbẹ́jẹ́ ni wọ́n wá ọ̀ọ́dẹ́gbẹ́jẹ́ ni wọ́n wá. mama mama ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ẹ dákun bó láti rí dop tí a ń wí ìlú lẹ fẹ́ gbà mo fẹ́ rí yẹn kíákíá èèyàn gbọ́dọ̀ fọ̀rọ̀ nílẹ̀ sọ̀rọ̀ ọgbẹ jù. kò sí ìkọ́ tí mo sí ẹlẹ́jọ̀kọ́ tí dp bá dé ẹ̀ máa ń wọjọ́ ara yín. kejúkọ. dadi ẹ máa dadi yẹn wá jókòó ẹ jókòó hmm, kí n bá sọ̀rọ̀ ẹ jókòó dadi ẹ jókòó sẹ́yìn. ìrànlọ́wọ́ wo lè ṣe fún wa. mo ti sọ fún bàbá yẹn ipò kò sọkọ tí mo lè ṣe sí ẹ jókòó kí dp ò dé ẹ lè máa yẹjú ara yín. ọfíìsà ẹ jọ̀ọ́ ẹ help please. mr man o ti mú orí fọ́ mi kò sí kọ́ tí mo lè ṣe sí. Oh èmi ló fa sábàbí ìfẹ́ kú ìfẹ́ kan mi jìyà. since tí àwọn ẹbí olóògbé tí wọn ò ti gbà láti settle anything pẹ̀lú yín amicably the best thing tó yẹ kẹ́ ṣe ń sìn ni pé kẹ́ lọ wá agbẹjọ́rò tó múnádóko tó gbóná dáadáa ṣọ́rọ̀ mi yé yín nǹkan tó kù fún yín sìn nìyẹn o. Ah, ọ̀gá ọlọ́pàá ẹ̀ṣẹ̀ tọmọ mi ò ṣẹ̀ ló ń jìyà ẹ̀ yìí ọmọ mi ò lè pààyàn ọ̀gá ọlọ́pàá ẹ ṣàánú mi ẹ̀rọ tìkúnlẹ̀ abiyamọ mọ́ mi lára Babátúndé mi ò lè dá yàn pa. ẹ ẹ ìyá Túndé wo ọ̀rọ̀ ẹkún kọlẹ lẹ́yìn ti bẹlẹ níbi ọ̀rọ̀ dé dúró yìí kò nojú ẹnu àbá ẹ dákun ọ̀gá wa nígbà tí a ti wọ ilé sí ibi tí mo tọrọ àyè pé mo fẹ́ fojú kàn yín tọ́lọ́run ti ní rí yín lèmi ti mọ̀ pé àdúrà wa ti gbà nǹkan yín náà ò ní bàjẹ́ ọ̀gá dop níbi tọ́rọ̀ dé dúró yìí. ẹ ẹ jọ sà ẹ jọ sà èmi ò ṣe dop dpo. dpo. yes dpo. bẹ́ẹ̀ ni bàbá dpo. wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ má bínú ẹ dákun ẹ wò ó kò sí nǹkan kan tá a fẹ́ gbà nu ọ̀rọ̀ yìí ọmọ ti kú ọmọ ti kú. èwo làbùrọ̀ máa béèrè àwọn èyí gbà fọlọ́run kí wọ́n mọ̀ wípé ọlọ́run ló fún àwọn ọlọ́run náà ló gbà á kí ló dé sí bàbá sanwó fún ọ ṣé owó ọ̀dọ̀ ọmọ ni àbí eh, ẹni tó ti kú ó tún jí padà mọ́ bí. bàbá ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe gbé yẹn ẹ wò madam n tó kù kù yín sí ojú yìí pé àdúrà àtowó ah, bẹ́ẹ̀ ni owó ọ̀daràn ah! lórí ẹ̀ṣẹ̀ tọmọ mi ò ṣẹ̀ tó wá ń jìyà báyìí torí ọlọ́run. ẹ jọ nítorí ọlọ́run ẹ ti ẹ̀wọ̀n tìyà tó jókòó yìí ìrànlọ́wọ́ wo lẹ lè ṣe fún wa. ṣé bí wọn ń ṣọmọdé ó dẹ kàwé òun gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ ẹ lọ gbìyànjú kẹ wá lọ́ọ̀yà tó múnádóko bóyá tó bá rí lọ́ọ̀yà á lè jẹ́wọ́ gbogbo nǹkan tó ṣe ṣọ́rọ̀ mi yé yín sìn. Ah, bọ́rọ̀ ẹ ṣe rí nìyẹn. dáde dáde mọ́mi ẹ jẹ́ àlọ́. lọ́gọ́ ẹ jẹ́ àlọ ẹ jẹ́ àlọ. ìlọ́ọ̀nì kankan. Ah, màmá. ẹ yọ̀ ọ̀dà mi sílẹ̀ ẹ jẹ́ wọ́n tèmi náà wọlé. màmá màmá ẹ farabalẹ̀ ẹ jẹ́ èmi mo bá yín sọ̀rọ̀ ẹ jẹ́ ká lọ. Ah, ọmọ mi jìyà jẹ tí ó tẹ. ọmọ ẹ jẹ́ ká lọ. ẹ jẹ́ ká lọ. Ah. òwúrú òwúrú ayẹyẹ. ọlọ́wọ́ bá mi lólùdájọ́. òwú yọ ọlọ́wọ́. ọlọ́wọ́ lólùdájọ́ òdodo jíjà. Hmm. sir. Uh, easy. Yeah. Now, lọ mú Túndé jáde kúrò nínú sẹ́ǹsìn. ok sir. kẹ́ mú lọ sí ilé ẹ̀ tó ń gbé kẹ́ search fún gbogbo nǹkan tó bá jọ mọ́ nǹkan ọ̀daràn tó bá lè wà nínú ilé ẹ̀ ẹ wá jáde sọ̀rọ̀ mi yé ń sìn ẹ wo inú ilé ẹ̀ dáadáa gbogbo nǹkan tó bá jọ mọ́ ìwà ọ̀daràn bóyá tó ń lò ṣó ti yé sìn kẹ́ mú gẹ́gẹ́ bí evidence tá a máa lò against ẹ̀ tó bá dé court. ok sir ok sir. Yeah. Yes, sir. àfà mi ò rí nǹkan kan bẹ́ẹ̀ sà. ẹ rí nǹkan kan bẹ́ẹ̀ o dẹ̀ ṣú ọ̀pẹ search everywhere rárá. bẹ́ẹ̀ ni sà. ẹ̀gbọ́n kí ló ń ṣẹlẹ̀. ṣáṣá ni. ẹ rí i pé mo ti gbé nǹkan yín dé. mo sọ fún yín mo ní ẹ ní problem pẹ̀lú ẹ kí ló dé tàdé ń pa goyin títí títí ò lọ láti bí ìjẹta la ti ń pa goyin kò lọ́nà kí ló ń ṣẹlẹ̀ in any way ìkejì wọn máa tó gbé kejì dé in another five minutes ká ní pé agoyin ti lọ ni àbájọ débi at the same time mo kàn ní pé kí kọ́kọ́ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ni ẹ sọ̀rọ̀ náà. Mr. Tunde mọ́tò ẹ ní àbí ẹ̀gbọ́n mọ́tò ẹ ní àmọ́ tí wọ́n ni mo sọ ń sìn mo ní pé ìkejì ń bọ̀ ń sìn ní another five minutes wọ́n máa gbédé àwọn ló ní ṣáṣá. a ẹ̀gbọ́n kí ló ń ṣẹlẹ̀. ẹ wò kò sí problem rárá ẹ wọnú mọ́tò yẹn ọ́fíìsà ẹ jọ́ ìwọ̀n já lọ. ṣèṣùmọ́ ọlọ́run àjẹkí ọ̀rọ̀ ọ̀fẹ́ kí ló ṣẹlẹ̀. mẹ́rin tó dé abẹ́ta kò ṣàlàyé tí o bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí o ṣóṣìṣì kì í máa parọ́ mọ́ra mi ni bó ní mi ò mọ nǹkan kan pa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo ti sọ láìmọye ìgbà Mr Babatunde ṣé bó lórúkọ lèmi àti yín Yorùbá dẹ̀ ni mi ẹ wo ojú mi látijọ́ tí mo ti di ayé èèyàn kan ò fọwọ́ tì mí lórí rí dépò tí wọ́n máa gbá mi ní tó máa mí mọ nǹkan tẹ́ gbá mi ń bí ṣe ló ń ro mí gbogbo ẹ̀ ló ti kún ẹ̀ ṣé màá tún máa parọ́ mọ́ra mi lórí nǹkan sí mi ò ṣe ni. ẹ̀kọ́ lágídí ni lágídí ni ọ̀gbẹ́ni Babátúndé ṣé o ti ṣetán láti jẹ́wọ́ fún mi. bẹ́ẹ̀ ni. ó yá jẹ́wọ́ mi ò mọ nǹkan pa ọ̀rọ̀ tó wà lẹ́yìn rárá. o ò mọ ọkàn pa ẹ̀ àti mọ́rú yín ẹ ní jẹ́wọ́ bọ̀rọ̀ àmọ́ mo mọ̀ pé ìgbà tí ọkọ̀ yàrá tẹ̀ dáadáa wàá jẹ́wọ́ ìwọ ò mọ ọkàn pa ẹ̀ ò mọ ọkàn pa ẹ̀ o ra mọ́tò méjì lẹ́ẹ̀kan náà ṣoṣo. very good mo mọ̀ kí n torí ọ̀rọ̀ mọ́tò tẹ bá tàbí tẹ fojú rí fúnra yín lé òun náà ló fà tẹ fi ṣe gbogbo ilé tẹ ṣe àmọ́tò tí ẹ dẹ̀ rí tẹ́ǹtì torí ẹ̀ tún fìyà jẹ mí ju bó ṣe yẹ lọ yìí mo ti họ́dà fún mọ́tò yìí kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọlẹ́wà ṣẹlẹ̀ ìkan lára àwọn mọ́tò yìí mo fẹ́ gbé fún ọmọlẹ́wà kó máa gbé lọ sí school mo fẹ́ fi surprise ẹ̀ ní. ẹ́ẹ̀ o fẹ́ fi surprise ẹni ló fi pa àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí ta ni o mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ mọ́ òní jẹ anyway àánú ẹ̀ ló ṣe mí sórí àfàìmọ̀ kó má jẹ́ pé ibi tó ń rán ọmọ lọ́mọ lọ ìwọ gan máa lọ síbẹ̀ láìpẹ́. ibo ni mo rán lọ ewo ewo ọmọ rẹ wà dàbí ẹyin ojú mi ni Ọlọ́run àlàyé bí ẹyin ojú mi bí Ọlọ́run bó ṣe rí lọ bó ṣe rí lára mi nìyẹn mi ò lè pa ẹ ọfíìsà ò lè pa ẹ fi padà sínú sẹ́ẹ̀. báwo làwọn ọ̀yọ́ ṣe wíkẹ́ẹ̀dì báyìí o mú òun ṣẹ́yún fún o pádànù o sọ pé o mọ̀ pẹ̀ o mọ̀ pẹ̀ bọ̀ tó mọ̀ pé tọ́wọ́ yà tẹ̀ dáadáa wà jẹ́wọ́ nonsense. ẹ wo àǹtí mi mo ti sọ bí mo ṣe rí bọ̀bọ̀ yẹn mo ti mọ̀ pé èèyàn burúkú ni otherwise ibo ni civil servant fẹ́ rówó lọ ra mọ́tò tuntun méjì. Banji ṣé ó ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò tuntun méjì ni. bí tẹ́tí máa mọ̀ pé ó ti fọmọ ìṣògùn owó nìyẹn. mo ti wí bẹ́ẹ̀ wọ́n ti wí bẹ́ẹ̀ ara fún mi ṣé ọmọkùnrin o ẹ̀wọ̀n la kú sí àti bàbá ẹ̀ àtìyẹ àti ìrandíran wọn wọn ní bọ́ nínú ẹ̀ lágbára ẹlẹ́dàá mi lágbára ẹlẹ́dàá gbogbo òkúnlẹ̀ abiyamọ Babátúndé ò ní bọ́ nínú ẹ̀ má dáríjì o má dáríjì má jà bẹ́ẹ̀ o má jà gbówó fún ẹ má jà bẹ́ẹ̀ o lọ́ọ̀yà ṣàánú mi o ìwọ nìkan ṣoṣo ló kù fún mi ṣàánú mi ṣàánú mi lọ́ọ̀yà òkúnlẹ̀ mi má jẹ́ ṣe mí báyìí ṣàánú mi. àǹtí mi ṣẹ́yìn dẹ́ believe pé ó possible kán bẹ̀ mí kí n dẹ̀ gbà lórí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn máa ṣó ẹ̀. ṣé kí n fọkàn balẹ̀ kí n fọkàn balẹ̀ mo jẹ́rìí ẹ̀ má tún wọn lẹ́ o gbogbo wọn máa kú sẹ́wọ̀n ni. ojú àdá o yàtọ̀ sódì àdá kí là ń gbé ta ń gbé kí ní kan tì ní lójú ju àṣàṣe dáadáa o làwòrán. màá tún wá dá patí lẹ̀ sórí màá ní patí yẹn strictly for ODF àwa OMF a fẹ́ bá wọn pàdé. OMF. power of the power of the ẹ fi wọ́n lẹ̀ o a mọ̀ wọ́n o ṣe rí gbogbo àtòkè àtìlẹ̀ wọn The whole family wọn tábàtà wọn lábàtì ọ̀wọ́n tó múra wa o. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi wo lórí táyé skoda jẹ́ kán wá gba fọ́ọ̀mù. jọjọ kí ló fẹ́ ṣe pàtí ẹ ẹ̀fọ́rí rẹ. kọ́kọ́ fẹ́ ṣe a fẹ́ dàdúgbò irú ni. Ah! má gbàjọba ọ̀rẹ́ mi. jà wọlé jà wọlé sílẹ̀ kù. lóríṣiríṣi ẹ ti ẹ̀gbọ́n náà ibo ni bí olóòṣì yẹn ti rówó tó ń ná bí ẹlẹ́dà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. ó sún mi o olówó ọdún kan tí kò jẹ́ ká yé gbádùn. ṣé ìtàn ọmọ nǹkan tó yé mi lẹ́nu lọ́rọ̀ ẹ̀ ó máa ń ṣe always ó máa ń ṣe bí ẹni pé òun nìkan ó máa ń kilẹ̀ everywhere bẹ́ẹ̀ ni pé òun ló ń bọ̀ wá náà pàì. wo ó kilẹ̀ sápò rẹ̀ agudá tèmi máa jẹ́ lábẹ́ gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ ọ̀lẹ tèmi lọ́lẹ tèmi ń jẹ abeg. ṣé tiẹ̀ wá rí nǹkan ọ̀rọ̀ ayé ò tiẹ̀ dùn mí rárá ṣórí àwọn bíngò òpònú tó ń tẹ̀lé kiri lẹ́pẹ́ ayé wọn ah jésù. ẹ ẹjọ́ àwọn náà mà kọ ọmọ àìríjọbẹ̀ rí ni tó ń jápọ̀ sáyà àjọbẹ̀ gidi àjàsàṣọ. àbí o. Hmm. ṣó tiẹ̀ ti rí nǹkan tó máa ṣe ni pé. ilé ẹ̀ bá fẹ́ gajo nílé lọ a máa lọ rìpọ́ọ̀tì ẹni náà. what's up. àbáwọ̀ ni kí ló ń ṣẹlẹ̀. nothing much. kí ló ṣe. àwọn alágbára náà gbà wá máa ní ẹ̀yin ọmọbìnrin yìí tálágbára campus. ṣé wọ́n fẹ́ lóò mọ àwọn alágbára ní ọgbà yẹn. ṣé bí alápẹ́ méjì ni ó mọ bí aláṣọ máa ń ṣe kí n tì yín ẹ ṣọ́gbà yín èmi ń jáde máa rí ó dàbọ̀. kó kí wọn lọ́hùn ajé wà ta. ẹgbẹ́ nu òṣìṣẹ́ ọ̀njọ́ ẹ̀ẹ́dẹ̀ máa dá lóhùn ṣé ìmọ̀kó lóhùn bíi tiẹ̀ náà ni. Ah, mo sọ fún ẹ pé mo ní meeting kan tó wà very very important tó yẹ kí n dé ṣó ti yẹ ń sìn méjì tó wà very important jù mí lọ àbí. ó ẹnu fún ọ̀nà ọ̀rọ̀ lẹ́wà. mo ti fẹ́ máa lọ nìyẹn. ẹyẹ ah, mo ti fẹ́ máa lọ nítorí mítìn kan wà tó yẹ kí n dé ni mo ti fẹ́ sáré lọ mà. Ah, ah, ó ti yá jù o dẹ̀ bá a ṣeré díẹ̀ sí i. ó dà tó bá rí bẹ́ẹ̀ kò sí problem náà ṣé o ní pẹ́ padà wàá wò wá ṣá. ah no problem at all ǹdà o ṣe ọkọ mi. ẹ̀yin náà ni mò ń tẹsẹ̀ dúró dè díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣé kò sí. ẹ bá mi gba owó ìmọ̀. ilé yìí ti pọ̀ ju. ẹ má kọ oúnjẹ ọmọ ni ọlọ́run á dẹ̀ jẹ́ jẹ́pẹ́. àmì o àmì àṣẹ o ṣe oúnjẹ ọmọ ni lóòótọ́ kò ní korò lẹ́nu mi màá jẹ báyìí dọjọ́ ogbó ni lágbára ọlọ́run o ṣe ọkọ mi. Amen ibi tó wá ti mú owó yìí o ìlọ́po ìlọ́po ìlọ́po lọ́lọ́ àfirọ́pò padà fún ẹ gbogbo ibikíbi tí owó ti ń gbà wọlé fún ẹbì kan kò ní dín bẹ̀ tí wọ́n bá wá ń mú aṣọ dàmásì tó bá fi ń dá aṣọ lọ́gbà ẹ̀wọ̀n kò ní tọ́ sí ẹ láéláé lágbára ọlọ́run ṣé wá rí ẹ̀yìn mi báyìí ìbejì láti láti ọkùnrin báyìí ọmọ yín báyìí èmi ni màá fẹ̀yìn màá fi gbé pọn lágbára ọlọ́run ẹ ṣe gan má pẹ́ wá wò mí kò kí mọ́rùn-ún ee chineke kí ló dé tó ń sọkún sí mi lára. má bínú má bínú jọ. kí má bínú kí má bínú yá dìde dìde dìde dìde má bínú. lágbà báyìí ojú kò báyìí bàbá. idiot. ẹ ń bá rí ọ tí wọn náà pariwo mọ́yàn báwọn yóò gbé eléyàn gidi o ọ̀tẹ̀ wo ẹ̀yìnkùlé mi nìwọ́ wà o ohun tó ṣe gbà o. ṣebí mo ní kò yé pè mí nílé mọ́ ṣó fẹ́ kó bá mi ní. ó dà mo ti gbọ́ ẹ wá rí mi lọ́fíìsì láàárọ̀ la ó dàbọ̀. mo fẹ́ kẹ́dùn wa ó bò mí ẹ̀yà torí ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni ọ̀rọ̀ sọ́pọ̀ lẹ́nu onífẹ̀ẹ́ tó. Mavi na rusha. Ama rugbe ono mami wa tata ni ṣe. Ẹ ṣàánú mi. Bàbá kí ló ṣẹlẹ̀? Ẹ ṣàánú mi nira yìí ti pọ̀ jù. Kò yìí tí ìbọ̀lẹ̀ orí ẹ̀ ti ń pẹ́ jù lójú mi, ṣé wàhálà ò ti dé báyìí torí Ọlọ́run? Kò yìí tí ìwọlẹ̀. Kò bọ́lẹ̀. Tí kò bá wọlé náà rọ̀, ẹ o, tá a pẹ̀tẹ̀ ẹsẹ̀, mma, ní sùúrù. Túndé jọ ṣàánú fún mi ara ní mi. wá o gbé gbogbo ẹ kó gbélé mi nà wá. bàbá ẹjọ́ ìdíra yìí ti pọ̀ jù. ẹ̀rọ gbígbé àbíyé bàtàlà bàtàlà àdìfá fún bójú ní tẹ̀sán wọn ní ìlú àṣẹṣẹ yọ ọ̀run a kì í ṣe ebè náà di ọ̀run àdìfá fún mọ́jú yìí tẹ̀sán mọ́ bíbí inú mọ́ láyọ̀ tòótórí kẹ́ ẹ̀ sálẹ̀kẹ́ òun rọ̀bà nílẹ̀ òun lọ́ fọmọ olùṣẹ̀. kóòbò. baba ẹ eh! iṣẹ́ ti oh, di orí òrìṣà òrìṣà orí ṣẹ́gun ni àwa àbòrí àwa àjíbòrí àwa ọlọ́mọ lẹ́ẹ̀kan àwa ọlọ́mọ ní gbangba ọkọ. àwọn ibi ọjọ́ pé. owó ti dé. a ní kọjú tó fọ ìṣàkẹ́ ẹ ọ ọ ṣàkẹrẹ ẹ ẹ wọn ní ìṣàkẹrẹ ẹ ẹ ọ ọ jọ ẹ ṣe ń gọ ṣàkẹrẹ lọ wọ yìí. subhanallah subhanallah. bí mo ṣe láàlá yìí ní ìgẹ́lẹ́ fa ṣé wàá rí n tó bà mí lẹ́rù jù bẹ́ẹ̀ ni wípé ọjọ́ kẹta tí mo láàlá ìtàn ni wàhálà ìṣẹ̀lẹ̀ ṣé wàá rí wípé ejò làwọn ọmọ wa wọn ṣe ń nunu fún àfa ẹ gbà ah, ìyá wa hmm, oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run máa ń gbà bá àwọn ẹ̀dá ẹ̀ sọ̀rọ̀ ńgbà tẹ́yìn ti lárú àlàyé ẹ bá ti sọ fún wa a bá ti fàájú àti dànù. àfa ẹ̀yin lẹ tún sọ̀rọ̀ báyìí gbàrà tí mo dìde lójú àlá mi ni mo ti bẹ̀rẹ̀ àdúrà mo gbàdúrà títí débi wípé kọ́lọ́n bá mi ré ibi ìdánù lórí ọmọ mi Babátúndé mi ò wòran àfa ẹ ṣáà gbà mí lórí ọ̀rọ̀ Babátúndé ẹ gbà mí ẹ má jẹ́ kójú tì mí ẹ jẹ́ ká lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà ká tó wá fàbọ̀ bá díẹ̀ Babátúndé ẹ ṣàánú mi. ìyá wa ìdìnnà siratal mustakin ọba afinimọ̀nà lọ́lọ́run ọlọ́run ọba tó yọ ànábì Yusufu nínú ẹ̀wọ̀n tó sì yọ ànábì Yunusu nínú ẹ̀wọ̀n ẹja pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run bá yọ ọmọ náà jáde látàlẹ́ ni màá ti wọlé alúwa pẹ̀lú ògo ọlọ́run ká tó rọ́jọ́ méje ọlọ́run gbàdúrà wa ọlọ́run sì yọ ọmọ náà jáde pẹ̀lú ògo ọlọ́run. tó bá rí bẹ́ẹ̀ tí ọlọ́run bá lè bá mi yọ bàbá tún tèmi jáde nínú wàhálà tó wáyé màá jó màá yọ o màá sì gbé ọlọ́run ga ẹ gbà mí. pẹ̀lú ògo ọlọ́run ìyá wa ọlọ́run bá yọ ọmọ náà jáde ọlá fati asalatul fati bisimilahi rahman rahim alhamdulilayi ẹwà ọ anigbabu ìkàlàyé dandan ní kẹbi rẹ ó jẹ apanimọ. kò sí wàhálà mi ò kàn fẹ́ bá sọ̀rọ̀ ni. ọ̀wẹ́ láti bá sọ̀rọ̀. my dear. kí ló ń ṣẹlẹ̀ ta lẹni tó máa ń pè ẹ́ lẹ́nujọ́ mẹ́ta yìí tó kì í fẹ́ pì kíkọ́ lẹ̀ àmọ́ dẹ̀ notice ẹ pé tẹ́ni náà bá pè báyìí ojú ẹ máa ń dàrú ni ọkàn ẹ máa ń bàjẹ́ kí ló dé. ẹ ṣé kí n ṣe pé o ti lọ bá wọn ṣe business kan tí wọ́n ń disturb ẹ báyìí. kò sí nǹkan kan wọ́n ṣàfọkàn ìbàlẹ̀ there's no problem. Hmm. kò sí nǹkan kan jọ torí ọlọ́run o jọ torí ọlọ́run o ṣàánú mi o. a ní kò sí nǹkan kan ẹ̀kẹ́dù wa ó bò mí o ẹ̀yà torí ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni ọ̀rọ̀ asán pọ̀ lẹ́nu onífẹ̀ẹ́ tán ènìyàn burú jẹjọ lọ ẹ apani o apani máa. ti ìkejì. èrò ya wèrè mọ́ ti tilẹ̀ ṣé o ya wèrè ni irú gbogbo eré òṣìwò ló ń bá mi ṣe ṣé mo wà nínú àwọn ẹgbẹ́ olóòrùn tẹ̀jọ́ kóra ń kiri ni ah, àbí kí ni mo gbọ́ rọ́bìṣì yẹn òde wàá mú kí ni òde wàá sọ sílẹ̀ fún mi bíbáyìí má má bá mi ṣòṣì bẹ́ẹ̀ mọ́ o má má bá mi ṣòṣì bẹ́ẹ̀ yẹn o tó ìbò lè fi bí rúrú ẹ pa. jọ́nà ṣé aláìsí mo ṣépè fún mi ní sá. sọ ìwọ́kọ̀ ló sọ kẹ́ni ìsèbà. èmi èmi tẹ́kùn mo ẹ̀ṣẹ̀ ń bọ̀ má bínú. kí ló fẹ́ báyìí. mo ní kí wọ́n gba tpm three o oh two lọ́wọ́ ẹ̀ ni. anda ò tàbí. yọ. orí yín ti yí ẹ̀rẹ̀ ti yá wèrè tpm three o oh two kọ́ tpm three one million ni handout kọ́ nìkan ló máa rí wàá rí lẹ́gìn ṣé tó máa fọwọ́ òsì gba ojú ẹ máa rògiri yẹn. nǹkan kan ti ń wọ́rì gẹ́ọ̀ yìí abẹ́ ìwé ìfẹ́ fọ́tọ́ sí mi lára ṣá. láìkẹ́ ọ̀hún kò rà sí bẹ̀gbẹ́ ìdí lásán. mi ò ní gbà mi ò ní gbà ni mo sọ fún ẹ̀yin èmi yóò gbé ẹ̀yin náà dé mẹni tẹ́ ẹ bá pò ó. a ní alẹ́ mi mẹ́tàlá yín ò tó bẹ́ẹ̀ mẹ́tàlá ìyálàjà yín ò tó bẹ́ẹ̀ èmi mo fẹ́ kẹ́ mọ̀ pé oògùn tẹ́ bá dé ẹlẹ́ fapára tèmi ojoojúmọ́ agilintí ló máa ma fi mú. ẹ̀ẹ́ ẹ̀ẹ́ olè ló mú pàṣẹ olè tọ̀ lórí àpáta. ẹ̀ẹ́ ẹ mọ pa ẹ ẹ pa kí ni chief mo ní kí ni ẹ mọ pa ẹ èmi lè fẹ́ máa kó ẹ̀sùn àgàrà sí lẹ́nu ayé alálùmọ̀kẹ́rẹ́ ẹ̀wà ẹ gbójú bẹ̀ ẹ kúrò ń dìdò eré ọmọdé ni ẹ̀yin wo kí ni àwọn ọ̀sẹ̀ ẹ̀dá bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n wá rí yín ẹ jẹ́ ká mójú ajé kò ní sọ ẹ ó pè mí bẹ́ẹ̀ torí ẹnìkan táyé ò bá fẹ́ bàjẹ́ kó gbọ́dọ̀ láàmú báyìí ẹ̀hẹ́ ó ok mo ti gbọ́ ẹ ẹ báyìí. apani o apani máa yọ̀dà apani máa má mú dà lọ́wọ́. má má mú dà lọ́wọ́. èrò ẹ̀dá kan yàtọ̀. ẹ jọ sá ẹ̀yin náà ni mo tún wá bẹ̀. wípé kẹjọ kẹ release Túndé fún wa ẹ wo ẹ jẹ́ kí n ṣèlérí kan fún yín a máa máa report sí station every morning ibi tó wà yẹn wà conducive fún ẹjọ́ ẹ consider wa ẹjọ́. ẹjọ́ báwo ni ẹ ṣe jẹ́ sí Túndé gan actually ọ̀rẹ́ mi ni and ọ̀rẹ́ ni wá láti kékeré in fact ọmọlẹ́wà ó mọ̀ mí dáadáa kọ́lọ́run jọ kó bá a fọ̀rùnkẹ́. ẹ̀ẹ́ torí ẹ̀ náà ṣe rán yín wá torí pọ́n mọ̀ pé ẹni náà ọ̀rọ̀ ti dùn dáadáa. kò rí bẹ́ẹ̀ sá kò rí bẹ́ẹ̀ rárá wọ́n kàn wò pé ajá èwò yìí ìyẹn ló mọ ewúro èwò yìí lé torí ẹ̀ ṣe ní kí wọ́n á bẹ̀yìn kí wọ́n bá yín sọ̀rọ̀. mo láìkò wé yẹn ajá wò yìí ehoro wò yìí àbí nice one. oh thank you sir ṣeun gan sir. ṣé ẹ ti ṣẹ̀wọ̀n rí. rárá sir ẹ̀wọ̀n kẹ̀ i'm a complete gentleman. fine àsìkò tẹ́ máa ṣẹ̀wọ̀n gan-an nílẹ̀. Oh my god. torí mo mọ̀ pé ìkankan náà nìyí kò sí pé ẹjọ́ pawọ́pọ̀ pàbúrò mi. kò rí bẹ́ẹ̀ sá o. kí ni ò rí bẹ́ẹ̀. ah no no no sir. get out of my office. bó sá sá mo kàn ní kí n wá bẹ̀yìn kẹjọ kẹ́ consider wa. kí ló ń ṣọ̀dẹ̀ iná i said get out. ẹjọ sá get out. o bó ṣe rí dongo idiot ajá òwòye kọ agbọ̀nrí èsì ni dìdì ni. ajá kì í rorò oṣooju lẹ́yìn méjì papọ̀ ojú àná. tí ó jẹ́ kó rò pé mi ò máa kọrú lẹ́tà ìsì ẹ. after all ṣé gbogbo wọn tó ṣáà ń béèrè mú fún ẹ. except the last one. Ah, ah, mi ò ní mi ò fún ẹ náà mo kàn ní kó ṣe sùúrù díẹ̀ fún mi ni five hundred thousand naira ń ṣe ọmọdé owó. fine five hundred thousand naira kì í ṣe ọmọdé owó chief ìtorí ẹ̀ lè ṣe fẹ́ pa mí àbí. a ní kì í ṣe mí. wọ́n ló máa search mind ẹ bóyá àwọn kan wà tó bá dòwò pọ̀ tí wọ́n ń lépa ẹ̀mí ẹ̀ náà. excuse me ṣé anybody tí mo bá dòwò pọ̀. ewu chief àwọn nìyẹn o. ní sùúrù ṣé wọ́n wá àtàkẹ́lẹ́gbẹ̀ẹ́ mi bí ah, máa wọrí. ẹ rí i pé idiot lẹ́yìn yìí ẹ ti sọ fún mi pé ẹ ní change má dẹ̀ ti fún yín ẹ wá ń threatening mi ẹ ń ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tó ẹ lè dá mi mú ni ẹ wá ń bá ẹ ń bára kàtí àkiri wọ́n ní ṣe máa lọ ẹ padà wá wa. ìwọ ni mò ń bá wí. ẹ guys take care. bùdá ah, mi ò lè lẹ́nu mi tán. Margaret Thatcher now listen ó better kó sẹ́ńsọ̀ dialogue ẹnu ẹ̀ hmm. kó má bàa kó bá ẹ dọ́rùn àpáàdì ẹ má bínú mi ò lè sọ̀rọ̀ ẹnu mi kẹ́ ẹ ṣàánú mi. yé yé yé mt t. ìwọ rò pé o gbọ́n àbí bó ti wù kọ́mọdé tiẹ̀ jí dókótó iwájú ló máa bá kú. ojú àná sódì àdáyà. ojú wa dára ó di àdáyà. kí là ń gbé ta ń bí ẹ. àbí ẹ bá ń bí wá. ká ṣàṣe dáadáa ọ̀hún àmọ̀ràn. àmọ̀ràn mi rèé ẹ wá gbọ́. ajá ah. ṣé tí dúró mi ò bá tiẹ̀ bà ẹ́ lẹ́rù ipò mi láàrin ìlú yìí kó bà ẹ́ lẹ́rù ìwọ ti gbàgbé pé ẹni tó juni ọ lè juni ni tí n bá ní kàn pa ẹ́ kì í lẹ́ẹ̀kan bí àtùpà ò ní mọ irú ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ kó tó kú gbogbo oríkèéríkèé rẹ gbogbo ẹ̀yà rẹ àti kọ́kọ́ lọ ṣáájú ẹ̀ náà. <laughs> chief ọmọ kékeré ló ń ṣe mí. ọmọ kékeré ló ń ṣe wọ ló fẹ́ sọ èmi di atm tó máa máa tẹ̀ tó dẹ̀ máa máa gbowó jáde anytime tó bá fẹ́. ká sọ pé nígbà tí mo ti kọ́kọ́ fún ẹ ní owó ìkíní tí mo fún ẹni tí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n á bẹ́ẹ̀ fi mọ́tò tẹ́ni tì ni ó ti tú ẹni ò bá má tẹ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé o lè ba twist ni ẹ nǹkan kan ò dẹ̀ ní tú ẹ láéláé wò ó kó má wàá ṣaláì tó fún èmi àtiwọ́ wàá wá lọ sọ́run wàá lọ sọ́run wàá wá fà wá sílẹ̀ kémi lè máa ṣàyè tèmi lọ. guys mi ò fẹ́ kẹ́ pa lẹ́ẹ̀kan náà mo fẹ́ kẹ́ ẹ pa gradually. consider it done. Ah! lẹ́yìn ìdájọ́ kú ikú ló kọ́. ẹ jọ ẹ jọ yé yé ẹ ẹ jọ. ọfà. calm down gradually. Yeah! Yeah! báwo ni. mo wọ alright ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. kí ló hapun náà kí n wá class. ṣé èèyàn ní sinmi ni èmi ò lè kú. ẹ ẹ anyway ṣáà ti pẹ́ exam wa lọ náà. má worry mo lè handle ẹ take care. ọ̀pọ̀ àwọn. ṣẹlẹ̀ báwo ni. kí ló ń ṣe mí báyìí. ṣe wà ok. mo wà pa ẹ ti dé. ẹ náà ẹ gbọ́ kí ló ṣe àwọn alárìnká tán wá serious tán kàwé lé ṣé kò sí. <laughs> ó wà surprise bẹ́ẹ̀mi náà ṣe rí wọn látàárọ̀ náà ni. bó ṣe ìjà sí ni. já wa sí ìwọ ló máa mọ gbogbo ẹ. yóò láti travel. no wonder. èmi náà rí bọ̀ ọkàn mi ò sí ń bẹ̀. wọ́n ní kó má kàwé iṣẹ́ ti gbàgbé pé <laughs> exam lọkọ̀ students ni bẹ́ẹ̀ ni ẹni kò má ah, kàwé á jẹ̀dí gò àrùn ọkọ ní ká mú táwọn ọ̀rìn jà rẹ̀ ok. <laughs> but ó mọ̀ pé bíọ́lá òun ṣe ẹran ìlú kan ó lè tún ti rí ibi tílẹ̀ gbé lójú kan kó jẹ́ bẹ́ẹ̀ ló bá sí i. Oh. but bí kò má dágbére kàn náà á tiẹ̀ lè sọ wa bóyá ó tún ti ń ṣẹlẹ̀ kan ẹ́ ó mọ bóyá máa ń ṣe náà. ó lè fi ṣe surprise fún wa. ṣé ọkọ o pè yẹn ní surprise. Duro, ṣàdé ṣé biola wá já ròbó ni ọmọ ekere ni tó máa jáde lọ tó máa máa disturb ara ẹ̀ ọmọ tó jẹ́ ó lè jẹ́bì kan ló wà abẹ́ ibì kan tó ń gbádùn ara ẹ̀ seriously ìwọ wà wà ń bí òun bọ́tà ẹ̀ ẹ̀dẹ̀ ó bá Bíọ́lá jáde kò jáde. anyway mi ò bọ́dà ara mi but as a friend mo kàn ní láti mọ movement ẹ̀ náà anyway mo kàn mo kàn miss ẹ̀ ṣá mọ̀ mo miss ẹ̀ ó normal. are you serious? ìyàbò tí ń sí lọ́mọ ń jábọ̀. má jókòó kó kàwé tó wá ní skul wá kà kó má disturb ara ẹ pẹ̀lú ọ̀rọ̀ bí ọlájáde kò jáde àánú ò ṣe mí. ara ẹ ló wà ó wà lára ẹ. síbẹ̀ yẹn má yín síbẹ̀ yẹn jọ ẹjọ. kí máa yín. ẹjọ. nkú ẹjọ ẹjọ ẹjọ ẹjọ wọn pa mí ẹjọ. Margaret Thatcher Cinderella yín fún ìjọ owó noise maker ìwọ ń jábọ̀ àbí àwọn ni riff raff àbí <laughs> ṣé ó yẹ kí wọ́n ọmọ dáadáa báyìí ó bára ẹrú condition báyìí. ọmọ jẹ́jẹ́ ni mí. ìwọ sọ bàbá aláyé tèmi tó jẹ́ pé láì ṣóhun mi ì ṣe kó mọ́ ọmọ mi kankan ó sọ di money making machine anyway ó ti fún wa ní instruction wípé kí n wá eliminate ẹ and for your information sharp shooter ló wà wájú ẹ. bòdà jọ bòdà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí nǹkan tẹ máa bèrè tí mi ò ní fún anything anything are you sure? anything. kò sí nǹkan tí bèrè tó ní fún mi. ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó pa nìyẹn olóòjàgàn ṣọ́ máa ni àwọn máa ni mi. kí ló ń fò lókè. ẹyẹ nìkan kọ́ ló ń fò lókè àwọn ìyá ń fò lókè rẹpẹtẹ. ẹ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ kó tó ṣẹlẹ̀ èyí ní gbádùn ẹ bẹ́ẹ̀ yẹn ẹ mọ ẹ mi sílẹ̀ kí n kun yín tán ṣe five bá mi ó pè. òṣù ọ̀yí pé nepa ọ̀já náà àdúgbò yín nìyẹn. àtọ̀ ah! ọmọ ọjà gan-an tìrìrìrìrìrìn kí ló ń fò lókè ẹyẹ ẹyẹ nìkan kọ́ ló ń fò lókè àwọn ìyá ń fò lókè rẹpẹtẹ tìrìn rìrìrìrìrìrìn tìrìrìrìrìrìn tìrìrìrìrìrìn kí ló ń fò lókè ẹyẹ ẹyẹ nìkan kọ́ ló ń fò lókè àwọn ìyá ń fò lókè rẹpẹtẹ tìrìrìrìrìrìn bí a máa fọ ọkùnrin ọwọ́ yìí máa fi pa mí kí n máa ṣe tó tó lọ́wọ́ ló bínú má bínú tó lọ lọ́wọ́ kò sí sídìí lérí àyíká tó lọ lọ́wọ́ bẹ̀tì máa lè kọ́mẹ́ǹtì antibiotic tó máa lò fún ẹ sí rírírírírírírì tó tó máa wọlé máa wọlé lọ́wọ́ kan tó tó lọ lọ́wọ́ ó yábà lálálálá láàní sùúrù lálàá àjẹtúbọ̀tì náà yẹ jẹ́ máa jẹ tàyà náà mọ́ kí tó máa jẹ tìyàwó tó máa jẹ méjèèjì pọ̀. my boy love. jagun ó dẹ̀ ṣe bí ọmọ tẹ̀kú obìnrin. dẹ̀ aláwọ̀ ọmọbìnrin láti lu ètè obìnrin fún ẹ jagun ah! ẹran la lọ. Ah! Ah! wo wo wo wo Lábànjí fọkàn ara ẹ balẹ̀ mo ní kó fọkàn ara ẹ balẹ̀ sórí orin tí ò bá le bí wọ́n ṣe máa gbé òníra gbogbo ẹ̀ ló máa ṣe ṣe ẹ ò lágbára Ọlọ́run ìwọ má ṣe yọnu màá pè ẹ́ ṣó ti màá pè ẹ́ pẹ̀lẹ́ sir easy. Eh, lady yẹn ó ṣì insists láti rí yín ni sir. rí mi fún kí ni ah, ṣé ó sọ fún ẹgbẹ́ mi ni mo fóun lápọ́ìntmẹ́ǹt ni. rárá sir. kí ló kí kilo, kilo. ló kí ló ṣẹlẹ̀ sí wọ́n tí wọ́n gba statement lẹ́nu ẹ̀ eh, sá àwa náà ti bá sọ̀rọ̀ but ó ní tóun bá rí sir, òun ò ní sọ nǹkan kan ó ní torí ó ní ṣe pẹ̀lú abortion tí Túndé ẹ̀ tó ṣe fún girlfriend ẹ̀ ó ní kémi àtòun ríra ká sọ̀rọ̀ wọ́n náà wọ́n àṣírí kan wà ń di ọ̀rọ̀ ẹni right good jẹ́ kó rí mi. hello sir. ẹ eh, hello kí ló ń ṣẹlẹ̀. Ah, ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ yọ ni sir kí ló dé. jagun ló rán mi ṣe lọ sí ọjà pé kí lọ ra nǹkan wá by the time tí màá fi dé òkú jagun ni mo bá lẹ̀ lẹ̀ and ẹran ta so sórí ìso ọmọbìnrin yẹn ó ti fẹsẹ̀ fẹ́. kí kò yé mi náà sá àmọ́ ọmọbìnrin yẹn ti sá lọ. abórí ẹ dàrú ni ìjọ rí aláìsàn kan tó ń sọ ṣá. mo mọ̀ nǹkan tí mò sọ and again ẹ mọ bìlí pé ká wá máa ṣe sí òkú jagun reason tí mo yẹ kọ́ yín nìyẹn sà. o sick. sà hello hello chief ah why now jagun jagun ah jagun. Bíọ́lá pàjáwọ́ Bíọ́lá ti sá lọ. síbò. sir lọ́gbọ̀n jẹ́ sir. get out. sorry sir sorry please sir. ohun tó bá kọjú sí ẹ̀kọ́ta tó bá kẹ́yìn sí ẹ̀kọ́ta tó bá kú ọ̀nì kókó tí ó rà rẹ̀ pa ẹni tó rán wa ṣe sí òràn wa mọ̀ jágún. God. Yes, Danny, I couldn't tell what báwo ni gbólóhùn ìdábọ̀. àbúrò ẹ̀ ń tẹ̀lé báyìí. mi ò ní rìn kiri kẹ nínú èyí tí mo kóra mi sí ọ̀dọ̀ chief ni mo ti ń bọ̀. báwo wá ní báyìí ṣó ti fún ẹ lówó yẹn kò fún mi o wèrè ẹ ò fún mi o ó tún ní kí wọ́n padà róhùn ní guest house òun láàárọ̀ ọ̀la ni o. Ah, ah, abolórí burúkú ni chief yìí ni ah, ọjọ́ mà ti ń lọ lóru kínní yìí ẹ tètè wá nǹkan ṣe sí ó sú mi o ó wàá mọ̀ kó tó tiẹ̀ wá fọ́ọ̀nì jù bí mo yẹ sọ fún báyìí pé oyún yẹn ti ń gbẹnu lé oṣù kẹta báyìí ló bá bú sẹ́rìn wọ́n á surprise mi pé kí ló ń parẹ́ rìn the next thing ó dẹ̀ gbowó sí mi ní kú wọ́n á fọwọ́ ra kùn mí fẹ́ẹ́rẹ́fẹ́. ṣé ó fẹ́ kó bí ni àbẹ́ ẹ̀yin méjèèjì ò mọ̀ pé ọjọ́ ń lọ lórí kinní náà bí ó dẹ̀ fẹ́ fi ẹ́ ṣe ìyàwó kejì ìyàwó kínní ìyàwó kejì ọlọ́run máa jẹ́ níbo ni fitúndé ọmọ ọlọ́mọ fẹ́ fojú sí ọmọ tó ti ń ṣe wàhálà lórí mi bọ̀ látọjọ́ ọjọ́ ẹ̀ ṣé nǹkan tí màá fi san fún un nìyẹn. jẹ́ ká sọ̀rọ̀ mi jẹ́ ká mẹ́nu kúrò lọ́rọ̀ Túndé kí ló máa ṣe àdúrà kan ṣoṣo tí mo kàn ń gbà báyìí ni wípé tí bá fi máa dé guest house yẹn láàárọ̀ ọ̀la tó ti ní kí wọ́n á bò wọ́n kókò kó owó yẹn fún mi kí n lọ get rid of this rubbish tó wà níkùn mi yìí ẹ torí Túndé mo ti ń sá fún un ó dẹ̀ ti ọ̀rọ̀ yìí dẹ̀ ti fẹ́ máa mú fura dání ọmọ ọlọ́mọ tó jẹ́ pé mi ni mo máa ń disturb ẹ pé kó jẹ́ ká tó wá di pé èmi mo wá ń sá fún sìn. Ah. ẹ ò dẹ̀ gbọ́ lọ́wọ́ Túndé kò fi ṣóyún tó wà nínú ẹ̀. Ah bí ọlọ́ba wo lóye máa ń sọ̀rọ̀ báyìí náà kí lọ gbowó lọ́wọ́ ọmọ ọlọ́mọ tí kò mọ́wọ́ tí kò mẹsẹ̀ ẹ ṣé tó bá yẹ pé Túndé jẹ́gbọ́n ẹ̀ ní wá sọ fún mi kí lọ gbowó àbọ̀ṣán lọ́wọ́ àbí kí lọ gbóyàn màlè fún mi láìkẹ́ ẹ̀ o. wo mi ò mọjọ́ tó máa gbọ́n bó ṣe máa ń wà òòjọ́ ẹni tó lè gbọ́n títí Jésù máa fi dé níṣẹ́ ló máa ń ṣe báyìí pé ìwọ olùpà Jésù. Bíọ́lá o kò lè understand ni o fi pains mi ni o mi ò kàn mi mi láì nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni wẹ anyway tọ́lọ́n bá fi lè kó mi yọ nílùú tí mo kóra mi sí yìí mi tún jẹ́ ṣe ojú méjì mọ́ láyé mi. ìwọ ló mọ̀ wò tó bá ti ń lọ sọ́dọ̀ chief kò jẹ́ kí n mọ̀ má tẹ̀lé ẹ lọ èmi á lúgọ síbì kan tó bá ti fẹ́ lọ máa kálò lò lórí burúkú kan màá yọjú sí i màá dẹ̀ ṣe gbogbo wèrè fún un ó kúkú mẹni tó ní ó mọ̀ pé òun ò ní wọn kún èmi náà dẹ̀ nígbà láàbọ̀ ká ní pé mo ti mọ̀ ni mi ò ní gbé ẹ fún un màá ti gbé àwọn dìgbòlugi ẹgbẹ́ ẹ fún un wà á tẹ̀lé mi lọ wà á tẹ̀lé náà. Ah, o ṣe oṣù tètè sùn ní báyìí. àpànìlẹ́kùn jayé ẹ wá mọ́ ẹni gbẹ̀mú ìka láyé kan ọlẹ̀ tó wà nú ọmọlẹ́wà ọmọ àjíkẹ́ mú pé àgbètì gbére pàdé olókun wọ́n gbére pàdé olókun mọ́ tara ṣàṣà máa gbére bọ̀ lọ́dọ̀ èmi gbádébọ̀ ọmọ àjíhùn àlùkò tí gbére pàdé ọlọ́ṣà mọ́ gbére pàdé ọlọ́ṣà mọ́ máa tara ṣàṣà gbére bọ̀ lọ́dọ̀ èmi gbádébọ̀ ọmọ àjí ọlẹ̀ mo pè ọlẹ̀ tó wà nú ọmọlẹ́wọ̀ ọmọ àjọkẹ́ máa bọ̀ nínú igbá ọlà yìí kó wá túkà ọlà fẹ́mi gbádébọ̀ ọmọ àjí ọlẹ̀ o ọlẹ̀ o ọlẹ̀ o. <laughs> lè ṣe fọmọ lọmọ. kò sí tó ṣe. kò sí nǹkan kan tó ṣe ló sùn lábọ̀lọ̀ kù báyìí ẹ tẹ aṣọ funfun sínú ẹ ẹ gbé gbalẹ̀ ẹ wọ́n pọ ọmọ náà jáde ẹ tó pé kò mo fọ́ gbá yín lójúmọ́ ògiri ẹja wẹ̀rẹ̀ ni. gbogbo ayé ló máa gbóògbó nǹkan tẹ̀ ṣe tẹ̀ fi jẹ́ lọ. kò sí tó ṣe wò ó pàmí sílẹ̀ má pàmí síta ìsàlẹ̀ ọ̀rọ̀ mà kò sí tó máa ṣẹlẹ̀ tí n bá ti gbé gbà yẹn kúrò sí kí á ló máa dìde. yọlá ah! name your price anything ilé ni o ilẹ̀ ni o mọ́tò ni o máa rán lọ lóyìnbó i give it to you anything. ẹ ṣe àìsàn gbogbo sí nǹkan tó máa ṣe. àní kò sí tó máa ṣe. ẹ ṣọ. láti mú ò ṣe ní fílẹ̀mtì nígbà tó jẹ́ pé ọ̀tọ̀ nìkan ta sọ pé a fẹ́ lọ ṣe lọ́hùn ọ̀tọ̀ nìkan tó dọ̀hùn tó lọ́n ṣe ó lo fílẹ̀mtì ó dé yí ẹni o ọlọ́run èmi àti chief a anything no mi ò kàn mọ bó ń ṣe rá mi lọ ni o ẹ ṣe nǹkan ẹ ṣe nǹkan báwo lèmi ṣe fẹ́ mọ̀ kòkòrò gbé nǹkan mi ṣara kò serious ta ni kòkòrò gbé nǹkan mi ṣara wúyẹ́ kí ló ń gbé mi ṣó ṣe àfún ẹ̀ ó ti fún mi o ìfọ́ àmì ti ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ tó fi fún mi lówó yẹn ah, ọlọ́run ló mọ nǹkan tó dẹ̀ máa ń ṣe chief yẹn á máa ṣe bí ọlọ́dẹ oríṣà ah, ó rẹ̀ mí wá láti mú. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ wo bóyá kò tètè wá máa lọlé kó o lè ní enough rest. ok bóyá kí n kúkú lọ relax sọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn. ah irọ́ irọ́ irọ́ èmi ò tí ì padà sí hostel báyìí ó dẹ̀ lè tó bí ọ̀túnla kí tó dé hostel ó mọ̀ ọ̀pọ̀ mo rírìn ní mi so mi ò tí ì lọ sí hostel ọ̀sẹ̀. ọ̀túnla eh. ok bóyá kí n kúkú máa lọ sọ́dọ̀ Túndé ó kúkú tẹ̀ sí pẹ́ díẹ̀ náà tí mo ti rí. ẹ ó ṣe sọ̀rọ̀ ni ṣé tó bá dọ́dọ̀ Túndé ó máa lè tẹ́kẹ̀ ẹ́ dáadáa. ṣé tí àtẹ̀mí lélẹ̀. no kò ń ṣe tí ẹ̀ tiẹ̀ o ti tèmi ni tí chief yẹn fún mi nìyẹn ọba mi kò dání bí ìfẹ́ kówó yẹn bá mi dé ọ̀dọ̀ Túndé lórí Túndé bá rí i a máa bí mi ní question tí mi ò lè tí mi ò ní answer fún so bá mi keep ẹ̀ a máa gbà á létà ṣùgbọ́n. apanimayọ̀dà apanimamuda kan yàtọ̀ sí ti kejì èrò ẹ̀dá èrò mi ṣọ̀tọ̀ sí ti kejì. sàkàníyàn máa yọ̀ǹda owó pọ̀lá. Hmm. lọ́jọ́ náà mi ò mọ̀ pé owó kẹ́yìn ni ọmọlẹ́wà ń fún mi. nígbà tí mo gbọ́ pé ó kú mo sẹ́rì padà lọ sọ́dọ̀ chief. ìgbà tó padà lọ sọ́dọ̀ chief kí ni chief wá wí fún ẹ ó sọ fún mi pé kò yẹ kó kú pé ó gbòdì lára ẹ̀ ní. ó gbòdì lára ẹ̀ ìgbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kí ló dé tí wọ́n wá sí police station kó report lẹ́sẹ̀kẹsẹ̀. wọ́n ní kí ni. ọ̀gá ó ti gba bribe nìyẹn. igbó ó lọ ń daṣọ bo nǹkan tí ò yẹ kó daṣọ bo ṣé wo mọ̀ wípé ikú tí ó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni máa fi ẹ́ jófin. ọ̀gá ọ̀daràn ni ọmọbìnrin ó lè sí ní pẹ̀lú agbépolájà àti ẹni tó gbà sílẹ̀ ó lè ní gbogbo wọn tí kò bá ṣe pé yẹn ń lépa ẹ̀mí ẹ̀ ń sìn ọ̀gá kò ní wá síbí a kò máa fìyà jẹ aláìṣẹ̀ lásán. sergeant Kúnlé sir ẹ lọ gba data chief yẹn ṣó ti yẹn sìn lẹ́nu ẹ̀ kẹ́dẹ̀ arrest chief yẹn ṣó ti yẹn sìn kẹ́ dìtẹ́ òun. ọ̀gá má jẹ́ kó di tèmi èmi ni complainant èmi ni mo sáré wá bí ewu ẹ jẹ́ kí mi máa gbalé wá. kó máa gbalé wá ọ̀daràn gidi ni ẹ o ti pẹ́ ń ta. o ti pẹ́ ń ta kẹ́tọ́ dídé tó tó yọ. kó máa ojú ẹ̀ gbalé wá. apanimáà. Hello, sir. What can I do for you? Sergeant Kunle Anibaba, a fẹ́ rí yín ní àgọ́ wa. Fún kí ni? Abẹ́ta kẹ́ máa sọ ohunkóhun torí anything Me by. ó lè ṣe àkóbá fún yín nílé ẹjọ́. Officer, arrest him. mọ́ yóò ayé ẹ báyìí látọ̀dún tí mo ti fẹ́ tí mo rò bóyá mo mọ̀ rẹ àjọ yìí ní nǹkan tó ń fi pamọ́ fún mi àjọ wú ẹ̀jẹ̀ ni mo bẹ ní látọ̀dún yìí gbẹdìbò ah, inú máa jí o. Daddy, why? kí ló dé tẹ̀ ṣe I'm sorry. Kẹ̀kẹ́ lọ́mọ, please forgive me. Daddy, I love you. Ẹ dá mi padà. Daddy bò. Daddy bò. Afa mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́ torí wọ́n sọ pé ẹni tí yóò wà ní ọgbà ẹ̀wọ̀n kò mọ ẹni tí ó ń ṣìpẹ̀ fóun gbogbo nǹkan tí ẹ ṣe pátá náà ni màámi ti ti sọ fún mi mo dẹ̀ gbàdúrà ẹ̀ pé ọlọ́run ò ní jẹ́ kí àdúrà náà kó kúrò ní ẹnu yín ẹ ṣé gan mo dúpẹ́ púpọ̀ ẹ ṣé gan. alihamudulilayi alihamudulilayi alihamudulilayi rabbil alamin afa mi ẹ jókòó. thank you sir. wọ́n ní òdìdí jókòó. ẹ ṣé sir. ẹ afa ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan kí n máa ti àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín di ọdún tó ń bọ̀ kò tó nǹkan kan nínú oore tẹ́ ẹ ṣe fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí gbogbo tó mí àti tí ò mí nínú nǹkan yín ọlọ́run ò ní nawọ́ bàjẹ́ sí i ẹ̀yin àtọmọ yín ẹ̀ ní rogo àdúró mọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé. ọlọ́run ọba lọ́ba tí ọpẹ́ tọ́ sí ìyá wa àfáà mi dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ọba tí pé òun ló kó yín yọ bàbá rí bẹ́ẹ̀ ni irú tó ṣẹlẹ̀ sí àìmọye ẹ̀dá tó rẹ̀ ti ṣẹlẹ̀ sí tó gbé wọn dọ́gba ẹ̀wọ̀n hmm. àìmọye ẹ̀dá tó sì ti ṣẹlẹ̀ sí tí wọ́n ti gba bẹ̀rí kú e. bẹ́ẹ̀ ni hmm. ah, ìyá wa kì í ṣe abdulsak ni orúkọ súná àáfà wa yìí. bẹ́ẹ̀ ni àáfà rasaki la la pẹran ọjọ́ mẹ́jọ lé lórí. Ah, èyí sì ti àfi ń tẹ babatunde mọ́ lára. ẹ ṣe bẹ́ẹ̀ la bí ni ṣe rí kò pẹ́ tí bàbá bàbá ẹ̀ kú òun la bí ìdí yẹn tán ṣe ni ká máa pè ní Babátúndé ṣe mọ̀ pé tó bá jẹ́ pé obìnrin náà ni tí ìyá bàbá ẹ̀ kú ìyá Bọ̀dé ni wọ́n máa pè é hmm. bó ṣe jẹ́ nìyà. ìyá wa ǹjẹ́ ẹ mọ ìtumọ̀ Abdulrasaq tí a àfa mi. Ah, mi ò mọ̀. ìtumọ̀ ẹ̀ ni ẹrú ọba tí máa pèsè fún ni lọ́nà rọrùn hmm. jíjẹ àti mímu ìgbésí ayé nírọ̀rùn tí ò ní sí nira kankan. Babátúndé jẹ tẹ̀ mọ́ yìí lára Eh, irú ìṣòro wo lẹ́yìn mọ̀ tí bàbá tó lọ tẹ ní tó ní tẹ fi wá ní ti Babátúndé mọ́ Abdulrasaq lára bóyá irú ìṣòro yìí ló fà tí ọmọ yìí fi wà nínú ìṣòro ẹ mọ́ ah! eh, èyí ṣe tó jẹ́ àwa mùsùlùmí a ká máa gbé orúkọ ìsìláàmù pamọ́ tó sì jẹ́ pé orúkọ tó rẹwà ni hmm? eh, mi hmm? tá a bá wò dáadáa ẹ̀yin náà tábà bí yín nìsín irun wákàtí márùn-ún yín gan ò pé ẹ n tí màá fẹ́ sọ fún yín láti sìn yín lọ ẹ rí i pé ẹ̀ ń kírun wákàtí márùn-ún yín pé pérépéré kẹ́ wá máa fogun alákòóbá bú ẹ wọ ayáta lùkùrì sí o tí ò jọ àwọn mùsùlùmí lójú bó ṣe kéré mọ́ téèyàn bá ń kírun wákàtí kankan lójoojúmọ́ tó bá ń kí ẹyẹ kankan lẹ́yìn ìrìn gbogbo ohun tí ń jẹ́ ṣòro láyé kódà ìṣòro ti délé gan ọlọ́run sì lè jìnnà sí i hmm. àbẹ́ẹ̀gbọ́ bó ti mọ kò jọ àwa mùsùlùmí lójú àfà. Eh, àfà mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ yín gan wọ́n ní a ò kì í ṣìpẹ̀ ìnàró fún abuké gbogbo nǹkan tẹ̀sán náà kò sí tí kò ti yé mi bẹ̀ ìgbà tí èmi náà ń bọ̀ mo ti ra àgé tuntun àti tẹ́síbíù tuntun mo ti ra mo mọ̀ pé èmi fúnra mi mọ̀ pé mo jìnnà sọ́lọ́run púpọ̀ ẹ wo ẹ má jẹ́ kí n tàn yín jẹ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ó bà mí gan ó bà mí gan o fat o tiẹ̀ dọ̀nà mẹ́rú tó tiẹ̀ pọ̀ rẹpẹtẹ gan ni àmọ́ nǹkan tí mo kàn lè bẹ̀yìn fún kẹ́ ẹ bá mi ṣe ò ní pé ẹ ṣáàbà mi bẹ ọlọ́run kó jẹ́ kí ẹ̀sìn kó rọ̀ mí lọ́rùn ní ṣíṣe torí gbogbo ìgbà la máa ń fẹ́ ṣe ẹran ara ń gbà mí ó lè má fún wa láǹfààní láti ṣe ẹ jọ. ẹ ìyá wa bí àáfàá mi ti tọrọ ọlọ́run ti fàṣẹ síbẹ̀. gbogbo ohun tó wá ń jẹ́ ìṣòro gbèsè ayé wa ọlọ́wọ́n bá gbé kúrò ayatollah kùrìsì yẹn gan ni màá wá lò nísìn so gbogbo tó ń jẹ́ sọ̀rọ̀ nígbèsè ayọ̀ kọ́lọ́wọ́n bá ti dànù ẹja tẹ́wọ́ bisimilahi rahman rahim alahu la ilaha illa huwa alhayyul qayyum la ta'khusuhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fil ard man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعود بشيء وهو العلي العظيم. àbí ẹ bá ń